ورحمة الله وبركاته الوالداني وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أنا علتي نفع إبات الوان سكدي إذا تبعت دقاء أبو أكو ما سألكم فمي تبعت سألكم mo búra pé ìyá mi ìyá tó le koko ni. báyìí ń tọ́ka sí pé àwọn àdẹ́rà olúwa ẹlẹ́dàá wa ti ṣe fẹ́rú kò sí nǹkan kan tí wọ́n mú dúró sẹ́kù lọ́dọ̀ rẹ̀ bí kò máa dúpẹ́ fún Allah kò sì sí nǹkan kan tí wọ́n mú kí àwọn ọ̀tún ọ̀tún ìdẹ́ra kí wọ́n gorí òtítù ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí kò máa dúpẹ́ fún Allah téèyàn bá ti jẹ́ ẹni tó bá máa dúpẹ́ fún Allah oore rẹ̀ ọ̀pọ̀ èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní bàjẹ́ àmọ́ téèyàn bá yẹ aláìmoore sí ẹlẹ́dàá rẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gan-an yóò sọnù pòórá mọ́ ọ lọ́wọ́ eléyìí tó fojú sùn kò ní tì ọ́ lọ́wọ́ torí ẹ̀ kí ló wá nà láti jẹ́ ẹni tó máa dúpẹ́ fún Allah torí kó lè bá àmútìtẹ̀ra rẹ̀ kó sẹ́kù kí ètò tún jẹ́ tuntun tuntun kó tún kún káburú kọ́ má sí ọ kí ìbànújẹ́ kọ́ má gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ àfi ká máa dúpẹ́ fún Allah. ọ̀nà oríṣi mẹ́ta la gbọ́dọ̀ máa gbà láti ti dúpẹ́ lókun ìgbà tí wọn bá fẹ́ dúpẹ́ fún Allah. ahọ́n wa gbogbo gbà àní máa sọ̀rọ̀ àìmọ́re a máa fi hàn pé ìtòlúwa ṣe fún wa ọ̀pọ̀ àdúpẹ́ àmàlóore ọkàn wa iyèméjì ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀ pé gbogbo ìdẹ̀ra pátá porongodo tá a níyì ọ̀tọ̀dọ̀ ẹlòmíwà àfi látọ̀dọ̀ Allah ẹlẹ́kẹta gbogbo oríkèé ara wa a máa lò láti fi jọ́sìn fún Allah tábà ti ń ṣe báwọn ó túmọ̀ sí pa ǹdúpẹ́ ètò pé káàkà máa fẹnu dúpẹ́ lásán nígbà tọkàn wa gbófo nígbà tá a fara ṣẹ̀sìn kì í ṣe ahọ́n àtọkàn lásán nígbà tá a fara sin ẹlẹ́dàá wa ìgbà tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ibà tó péjọ èèyàn tó jẹ́ ni tí ń dúpẹ́ fún Allah olú ẹlẹ́dàá kó má fi ọwọ́ bàjẹ́ kó kan ìdẹ̀ra tó ṣe fún wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.